Hmm. ǹjẹ́ yorùbá bọ̀ wọ́n ní a kì í ti bi orúkọ ọmọ olówó lọ́la a ní ti bi àpèjẹ́ kámọ tálákà lágbà àdániwáyé nìkan ló lè júwèé àkókò adìyẹ nínú ẹyin ṣé o rí ẹni tó ń fojú bí ń tí ń wò lónìí <laughs> bóyá nǹkan ò tí ì dánmọ́rán fún àbí kò tiẹ̀ dàbí ipò lọ́la lójú tiẹ̀ ní o kì í ṣojú adániwáyé ọ̀tọ̀ lójú tó bá adániwáyé fi ń wo ẹ̀dá ìdí rèé táwọn àgbà fi pòwe tán ní a kì í ti bi orúkọ ká mọ olówó lọ́la a ní ti bi àpèjẹ́ ká mọ tálákà lágbà ọba dániwáyé tó dá gbogbo wa pátápátá òun nìkan ló lè júwe àkókò adìyẹ nínú ẹyin ṣé àwọn pé bẹ́yìn bá ń jẹ́ yin a lè mọ tí ń bẹ nú ẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ eléyìí mo fi kí n kú àmójúbà àkọ́tún ètò kájọsọ kájọsọ rẹ pẹ̀lú ọláyẹmí kọbabs àtàbàtúbù the great abẹ́rẹ́ orin officially bàbá àbèjì hmm, ọmọ bàbá fọgá nílùú Ìyẹ̀ṣà ẹ̀yin ká yìí ẹ̀yin iṣẹ́ ti pe àwọn ọmọ yẹn kan tó wá bu omi ọgbọ́n mu lórí ètò tòní orí ètò yìí ni mo ti máa ń mú àwọn àlejò lọ́lọ́kan òjọ̀kan àwọn amúlùdùn àtàwọn tó jẹ́ ọ̀tọ̀kùlú àwọn tó ní nǹkan kan tí wọ́n ń ṣe tí ọmọ aráyé lè kọ́ ẹ̀kọ́ látara wọn ètò tòní máa dùn o hmm, ọlọ́run <laughs> ó máa dùn ẹ ṣàwọn àǹkan fìdí tàbí kẹfìdí tẹ̀ nǹkan kan torí pé kájọ sọ́ ti bẹ̀rẹ̀ ah, ẹ já lọ jó tá ẹ má lè ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí kájọ sọ̀rẹ́ pẹ̀lú ọláyémíkà bàbá Àtàbàtúbú the grace lórúkọ tèmi abẹ́rẹ́ orin officially bàbá àbèjì. <laughs> Ah, ọmọ bàbá fọgá nílùú wo Ìjẹ̀ṣà ẹni tí mo gbà lálejò tòní hmm, olórin ẹ̀mí ni wọ́n wọ́n jẹ́ abilékọ hmm, wọ́n láwọn kan míì tí wọ́n ṣe ṣùgbọ́n nítorí torin ẹ̀mí tí wọ́n ń kọ yẹn ló máa jẹ́ kí mú ìbéèrè tòní wá ó kọ orúkọ wọn gangan ní abilékọ ọlọ́niyọ̀ Florence tí gbogbo àwọn olólùfẹ́ ọmọ wọn sí ọmọ ológo ògo yìí sì pọ̀ lóòótọ́ ògo yóò ní bàjẹ́ ẹ káàbọ̀ sórí ètò Kájọsọ ṣe dáadáa ó lágbára ó lágbára ṣé ẹ rí kó tó di pé a mọ̀ yín síwájú jù báyìí lọ ó ní nǹkan kan tí mo máa ń wò pé ah, èèyàn kan pè mí láìpẹ́ ó fi ẹjọ́ ìyàwó ẹ̀ sùn mí nípa bíi pé àwọn ò fẹ́ ní ìgbàgbọ́ nínú àwọn ìrìn ẹ̀ ìyàwó ẹ̀ jẹ́ olórí bíi tiyín wípé Àtàbàtúbú onílẹ̀ yín náà ń kọ ẹ̀ ìyàwó náà wà nílé pé àwọn ń rí àwọn nǹkan kan pẹ̀lú ìrìn àjò ìyàwó àwọn pé ó fẹ́ dà pé kìnìún ọ̀fẹ́ máa jọ bó ṣe máa rí mọ́ tẹ́lẹ̀ àwọn kan tí ìyàwó kì í fi pamọ́ wọ́n ti fi pamọ́ bíi ó ti fẹ́ máa gbéná wojú àwọn bákanbákan ó ní kán ní sùúrù pé màá ṣe ìwádìí tó tọ́ kó tó di pé wọ́n conclude wọ́n níwájú ọlọ́run àtẹ̀yàn kì í ṣe pé àwọn ti ká ìyàwó àwọn mọ́ ibì kan bẹ́ẹ̀ ṣe mọ̀ eh, mọ́ pé infidelity àìgbara ẹni gbọ́ yẹn kéèyàn má jẹ́ olóòótọ́ pàápàá jùlọ nínú ìgbéyàwó torí iṣẹ́ tá a yàn láàyò yìí hmm, torí iṣẹ́ káti ẹ̀ má pè níṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ tá a yàn láàyò yìí hmm, so ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí kí ni ojú ìwòye yín sí ṣé insecurity ni ọkọ fi rò pé bóyá tó lọ́nà pé àwọn tí káyàwó wọn kí ni nǹkan tẹ́yìn lè sọ nípa ẹ̀ ṣé ìrìn ìyàwó ni àbí àbí torí pé bóyá change díẹ̀díẹ̀ sí wọn aláwọn tí ń gbéná wojú àwọn. Hmm, gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ọ́ sí ní iṣẹ́ tá a yàn láàyò yìí ọkọ gbọ́dọ̀ jẹ́ ògbóǹtarìgì lẹ́yìn èèyàn lórí iṣẹ́ yìí. pé bẹ́ẹ̀ ni kó tó lè lójútùú torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí gan wà tó yẹ pé ọkọ wọn gan ò fọwọ́ sí rárá láti jẹ́ kí ìyàwó wọn jẹ́ olórin so problem máa wà láàrin àwọn méjèèjì. Hmm, tẹ bá sọ pé kó jògbóǹtàgì àbí kó jẹ́ bí alátìlẹyìn kó jẹ́ bí alátìlẹyìn tó fọwọ́ sí i pé ìyàwó mi máa kọrin. ṣé kò kàn fọwọ́ sí ni àbí bíi pé kẹ́ńjọ máa jáde ibi tó ká ní pé irú ọkùnrin tí mò ń sọ yín sìn ká ní pé ó ń bá ìyàwó ẹ̀ jáde á a mọ ohun tó ń ṣẹlẹ̀ kọ́kọ́kọ́ bí o tiẹ̀ mọ hundred percent a sì mọ wá eighty five percent at least àjọlọbí lájọlọbí àjọlọbí most of the calls gan òun ló ń gbé gẹ́gẹ́ bí manager àbí nǹkan kan ṣùgbọ́n nírú ìdílé tí ìṣekúbáyá iṣẹ́ fi àyè gba ọkọ láti máa tẹ̀lé ìyàwó káàkiri jáde ọ̀nà wo là á gbà tá àlàáfíà máa fi wà. Hmm. ọ̀nà tá a lè gbà tá àlàáfíà lè fi wà nínú ẹ̀ ni pé ṣe rí iṣẹ́ yìí náà hmm ó wà lọ àgàgà tó bá jẹ́ obìnrin ló jẹ́ olórin obìnrin yìí gbúdọ̀ jẹ́ ẹnìkan tí ó ní ìfẹ́ ọkọ ẹ̀ tó dẹ̀ ń ṣe déédé nínú ilé. tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tó tún wá ń ṣe déédé nínú ilé. nínú ilé torí àgbùdọ̀ gba iṣẹ́ yìí ká wá sọ pé ìgbéyàwó ò gbúdọ̀ lójú kò gbúdọ̀ díra wọn lọ́wọ́ hmm. torí nǹkan tó máa ń fà nìyẹn tí ọkọ mi á máa fi suspect ìyàwó ẹ̀ pé ó dàbí pé nǹkan kan ìmí àwọn àtọ́jẹ́ pé tó bá lọ program báyìí tó bá máa dé ó rẹ̀mí ó rẹ̀mí ó ṣe gbá ó ṣàwo ìmí obìnrin míì wà tó jẹ́ pé iṣẹ́ ilé kò ní time fọmọ kò ní time fọkọ ṣe understand kò sígbà tọkọ yẹn ò ní wá bínú pé à kí ni obìnrin yìí kí ló ń ṣe bí ò tilẹ̀ ṣèrànù níta ó máa máa rò pé à kí ló ń ṣe obìnrin yìí so nǹkan tó wà ń bẹ̀ ni pé a gbọ́dọ̀ busy pẹ̀lú iṣẹ́ yìí ká wá wà gift of our family hmm. so kò gbọ́dọ̀ dira wọn lọ́wọ́ àyè olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni so bí àìnígbàgbọ́ nú èèyàn àti nǹkan kan tó sábà máa ń fẹ́ wáyé tí ó túmọ̀ sí pé ó pọ̀ sọ́wọ́ obìnrin. ó pọ̀ sọ́wọ́ obìnrin. ìyẹn fáwọn tó bá yẹ pé obìnrin ló ń ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. tí ọkọ dẹ̀ ṣe àtìlẹ́yìn fún ó yé èmi díẹ̀ mo sì lérò pé àwọn tó ń wò wá nílé náà ìyẹn yé wa ẹ jẹ́ wá wò tó bá ti wá ń di pé ọlọ́run gbé ọwọ́ obìnrin sókè wá ń kọ́ tó dàbí pé ó ti dìlú mọ̀ọ́ká ayé fẹ́ tiẹ̀ púpọ̀ àwọn ọkùnrin ló máa ń wá tó máa ń ṣùgbà irú àwọn èèyàn bẹ́ẹ̀ púpọ̀ ọkùnrin kan ló dàbí pé àwọn ló máa ń ràn wọ́n lọ́wọ́ jù báwo là á ṣe é rìn tí ọkọ ò ní máa rò pé báyà ọkọ òsì àbẹ lọ́hùn tí ìṣe pé báyà nǹkan ó ti yé eyín bó wàá ni kí màdàmú ṣe rìn. Hmm, olóòtú ṣe rí ọ̀rọ̀ yìí kò ń ṣèkan tó le ní ojú tèmi ẹ ṣe àwò. n tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé iṣẹ́ mọ olúkálùkù ló ní way of life ẹ̀ tó fi ń ṣayé ẹ̀ hmm. but lójú ti tèmi hmm. tí ọlọ́run bá gbé ọwọ́ obìnrin sókè pàápàá jùlọ lórí iṣẹ́ yìí ó gbúdọ̀ jẹ́ kí ọkọ mọ bó ṣe ń lọ ó gbúdọ̀ kárí ọkọ ẹ̀ along ṣó ti yé yín ó gbúdọ̀ ṣí gbogbo ọkàn ẹ̀ sí ọkọ ẹ̀ lọ́wọ́ báyìí pé nǹkan tó ṣẹlẹ̀ ní tó bá jáde tó bá tẹ̀lé ẹni tó ràn lọ́wọ́ lórí iṣẹ́ yìí náà ó yẹ kó délé kó ní ah my dear báyìí ló ṣẹlẹ̀ o ọ̀rọ̀ tó bá tẹ ọ̀rọ̀ tán bá ní kọ́ba má gbọ́ tó bá yá ọba náà ni ó parí ẹ̀ so kí ló wà ń bẹ̀ tó jẹ́ pé tó bá jáde tó bá ní nǹkan ayọ̀ oríire tó wọlé ó gbúdọ̀ sọ fún ọkọ tó bá délé ọkọ náà á ti gbọ́ tẹ́lẹ̀ ó tó máa gbọ́ níta. ẹ ẹ ẹ yálà àwọn ọkùnrin míì wà tó yẹ pé wọ́n ní ìgbónára débi pé kí ìyàwó má ṣe ohun tí wọ́n fẹ̀sùn kàn lé lórí hmm. èrò ọkàn ọkùnrin míì ni pé ó ti ṣe hmm. ìpayà tírúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ náà bá wá sọ pé ah lágbájá ràn mí lọ́wọ́ tí n bá sọ fún dádì lágbájá pé báyìí ee eh, mi ò tí ì sọ gan ọ̀tọ̀ níbi tí wọ́n gbé èrò wọn gbà <laughs> àyàfi kí òun kókó òun àfikẹ́ kúkú kóun kúkú kú báwo ni irú obìnrin bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ ṣe hmm. tí ilé ò ní dàrú tí ó sì fi ọkàn ọkọ balẹ̀ pé kò sí nǹkan kan o hmm. àwọn ọkọ ọkùnrin míì wà tán gbóná wọn gbóná ra bẹ́ẹ̀ náà ló ṣe wà láàrin obìnrin náà sí ọkọ wọn tó yẹ pé wọ́n ṣe irú iṣẹ́ yìí hmm. bó láti rìn. àwọn ọkùnrin míì wà lóòótọ́ tó yẹ pé ìgbónára yẹn pọ̀ àgàgà èyí tí ìyàwó wọn bá ń rẹwà dáadáa. tí ìyàwó wọn bá rẹwà. ó lè tiẹ̀ ti bi pé wò pé tó bá máa múra láti jáde àkọ́kọ́ access ìyàwó ẹ̀yẹn gan kó tó jáde pé wò <laughs> ọ̀gbẹ́ni tó wọ̀ yìí wàá dínkù díẹ̀ o ẹ mọ̀ but nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé tí obìnrin bá ń jáde tó bá ní show àbí tó bá gbaṣẹ́ níbì kan láti lọ ṣe iṣẹ́ tó yàn láàyò yẹn ó yẹ kó kó máa sọ ọ̀nà ẹ̀ lé ọkọ ẹ̀ lọ́wọ́ pé ibi báyìí ni mò ń lọ o kóbìnrin náà dẹ̀ rí i pé ó dá òun lójú pé ibi tóun sọ nílé lòun náà lọ. mo fẹ́ kẹ́ a ti sún kò ń bẹ̀ pé kóbìnrin máa jẹ́ kí ọkọ mọ gbogbo details nípa àbí tó ń ṣe ẹni tó pè òun ṣùgbọ́n àwọn kan wà ó wà lóbìnrin ó wà lókùnrin àìtí sọ pé obìnrin ràn mí lọ́wọ́ ok ẹja sọ pé èmi àtàbàtúbú ìyá àbejì inú ilé èmi kàn fi ara mi ṣe example ni kò ṣẹlẹ̀ sẹ́mi o ọlọ́run sì ni yóò ṣẹlẹ̀ pé ok o ah, ọláyọ̀ mi o eh, ah, ó máa kọ́ máa wà níbì kan ó máa ní àwọn ah, àfi hundred million ràn mí lọ́wọ́ lórí nǹkan project wa kan báyìí tá à ń ṣe káwá ni pé ìyá àbejì wá jẹ́ onígbónára ṣọ̀rọ̀ mi yé yín mi ò tí ì sọ pé obìnrin fẹ́ fi hundred million ràn mí lọ́wọ́ tó yẹ pé ìrìnsí mi gan tẹ́lẹ̀ hey, fine boy àkókò máa ń tẹ̀ ń ṣe ń ta ṣó ti yé yín sìn ẹ̀rù lè máa bà mí àtàbàtúbú láti sọrú nǹkan bẹ́yẹn fún aláyọ̀nù lé nítorí pé mo mọ̀ pé mi ì tí ì sọ ohun tó súnmọ́ nǹkan bẹ́yẹn tí n bá wá sọ ṣé ò wá ní diṣu atayanyan tó bá wá jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ obìnrin sí ọkùnrin kí ni kí obìnrin yẹn ṣe tó bá jẹ́ pé ọkùnrin náà so eh, obìnrin náà sókùnrin kí ni kò ṣe. ní eh, orí tó bá yẹ ní partner tó jó nígbìnà rà. lórí ọ̀rọ̀ yìí báyìí nísìnyí gẹ́gẹ́ bí èmi ọkọ tèmi ò ń ṣe onígbóná rà. gẹ́gẹ́ bí èmi eh. ìyàwó tèmi ò kí ń ṣe onígbóná rà <laughs> wá wá so nǹkan tó wà mẹ́ẹ̀ ni pé àwọn tí ó wà nírú position yẹn tó yẹ pé ah onígbónára ni ọkọ wọn. tàbí ìyàwó wọn. tàbí ìyàwó. Hmm. Hmm. èmi kàn lè gbà wọ́n ní ìyànjú wípé tó bá ní ẹnìkan tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti ìta tó dẹ̀ ti mọ̀ pé ah tóun bá délé sọ wàhálà máa ṣẹlẹ̀ ah tó bá jẹ́ èmi o èmi ọmọ ológo màá fi ọgbọ́n tó mi ò wulẹ̀ ní délé sọ rárá. So màá rọra máa fi ọgbọ́n ọlọ́run máa fi bá a lọ ni tí ó bá wá lójú ìtútàn bóyá tí owó yẹn náà bá wá sọ̀kalẹ̀ tí mo dẹ̀ ti wá rí lákàntì mi pé ah ẹni ó fẹ́ fún mi ní ten million pé kí n fi ṣe album àbí project mi ah màá jẹ́ kó rí bẹ́ẹ̀ náà tí n bá wá délé tó bá jẹ́ pé onígbónára ọkọ ni mo ní hmm. láì ṣe onígbónára ọ̀gbọ́n mo kàn fi ń sọ̀rọ̀ ni tí n bá wá délé màá ní ah báyìí báyìí báyìí ni o. Mr. Gbénga ló ń fẹ́ ràn mí lọ́wọ́ o ó dẹ̀ ti ó ti send ẹ̀ sákàǹtì mi my dear jọ kí ni orí sọ̀rọ̀ ẹ̀ báyìí owó yẹn ni ẹni ìwé náà yẹn gan ọ máa calm down sa ọ máa calm down tí mẹ̀díà ti rí pé àkáǹtì yẹn ó dún gbọ̀ngàn ó dẹ̀ rí bẹ́ẹ̀ mo dẹ̀ jẹ́ kó rí àláàtì yẹn ìgbóná yẹn gan ó máa sá lọ ni so ó gba ọgbọ́n láti yes láti fi ṣe nǹkan báyẹn bẹ́ẹ̀ ọlọ́mọjà pàdé ọkùnrin tàbí ìyàwó tó ní ìgbónára o n tà ń sọ yóò kọjá abẹ́ ẹ̀yin tẹ̀ ń wò wá nílé àbí mo parọ́ ẹ̀yin tó ṣẹlẹ̀ sí rí tàbí tó ń ṣẹlẹ̀ sí nǹkan tí mò ń sọ yìí òye ìdí ìrìn ta fi pètò yín kájọ sọ torí láti mọ àwọn ọ̀nà àbáyọ ilé ò gbọ́dọ̀ dàrú àárín lọ́kọláyọ̀ ò gbọ́dọ̀ bàjẹ́ iṣẹ́ náà ò sì gbọ́dọ̀ dáwọ́ dúró torí òun ní fóúnjẹ sórí tábìlì tí tẹ̀rù tọmọ fi ń jẹ lábẹ́ ẹni mm. ẹ wo ọ̀rọ̀ ń jàre ó tán lẹ́nu ó kù síkùn torí pé a lè fẹnu ẹ̀ jóná síbi tí àbàdé yìí mo dúpẹ́ lọ́wọ́ lọ́yìn fún àwọn iná tẹ̀ tàn sí àmọ́ ṣé kí n ṣé kí n bí yín sí ni ṣé n bí yín sí ni àsìkò ẹ kí n béèrè ṣé o ti ṣe yín rí. kò ṣe mí rí o pé bóyá ọkọ mi ní kó lọ́ra kankan. àbí ẹ tiẹ̀ jáde ẹlẹ́ẹ̀lọ fíjì màmá wa rò pé irọ́ ni fíjì ò sí kó tó lọ. kódà níbi tí èmi wá jẹ́ kí ọgbọ́n yẹn rinlẹ̀ nínú mi sí nígbà tí mo gba iṣẹ́ ìránṣẹ́ yìí mo pe ọkọ mi jókòó mo dẹ̀ sọ pé báyìí báyìí ni nǹkan tí mo fẹ́ ṣe ẹ sá o ẹ̀yin ni màá fi ṣe mánéjà mi mi ìwúlẹ̀ dààmú pé mo fẹ́ lọ síta àbí so bí mo tẹ àwọn oníṣẹ́ táwọn ń ṣe. àwọn oníṣẹ́ tó ń ṣe wọ́n dẹ̀ máa ń lọ ṣe wọ́n máa ń lọ sí ọ́fíìsì dáadáa but ìgbà tí mo gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ èmi náà dẹ̀ ìgbà tí ọ̀rọ̀ ń wọ orí ọkùnrin lèmi náà fi sí wọn lórí. ìgbà eh, tí ọ̀rọ̀ ń eh, wọ orí ọkùnrin bí àwọn àkókò wo káwọn kan lè kẹ́kọ̀ọ́. ah anyway ìgbà míì á wà ọ̀rọ̀ á wà kò ní sáyè ìgbà míì àyè á wà kò ní sọ̀rọ̀. àwọn ìgbà míì wá wà tó yẹ pé àyè á wà ọ̀rọ̀ á wà irú àwọn ìgbà eh. wo irú àwọn ìgbà wo lójú ti tèmi báyìí o àwọn ọkùnrin á ti lọ látàárọ̀ wọ́n á dé lálẹ́ wọ́n á ẹ̀mọ́ ti rẹra á ti ṣe gbogbo ṣẹ́rí ọwọ́ alẹ́ yẹn tí oorun bá ti tó sùn ìgbà yẹn lọkọ lórí ọkùnrin máa ń rest orí ọkùnrin mi ì rest o irú èmi ní ìsinmi ṣe ti fi iṣẹ́ dé mo ti wà traffic for. alẹ́ yẹn tá a bá jọ wà lórí ibùsùn wa lọ̀rọ̀ máa ń wà dáadáa. lọ̀rọ̀ máa ń rẹ bí ọwọ́ ọ̀dájí náà kankan. ọwọ́ ọ̀dájí yẹn ó lè máa sọ̀rọ̀ lọ títí ok kíní nìyẹn kíní nìyẹn kíní máa ń wà níbẹ̀. <laughs> ó lágara ká ṣáà máa fi egun òtòlò tó ká máa ṣe ogun níwọ̀ntúnwọ̀nsì káwọn náà ká máa rìnrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ débi tí wọ́n máa fi nǹkan bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ débi tí wọ́n ní máa fi lọ̀ wá irú àwọn ìṣẹ̀tẹ̀rẹ́ mi àfikọ́ lọ́ọ́ sànú èmi ò dọ̀rọ̀ àmì tèmi máa rìn ìsìnkọ́ lọ́ọ́ sànú èmi kò sì rírí lólùwẹ̀ẹ́rì <laughs> ẹ wo kí a tún yẹ̀gẹ̀ díẹ̀ ká lọ jó tábà lọ tábà padà dé àtẹ̀mí àti àlejò mi ọmọ ológo àṣejọba lórí ètò káyọsọ lẹ́tọ̀. ètò káyọsọ rẹ̀ pẹ̀lú ọlá ẹ̀mí kábà ṣàtàbà túbú the great abẹ́rẹ́ orin gbogbo ara tẹ́ bá ti rí lára mi èmi náà kọ́ ọlọ́rọ̀ bá nígbàrà mi dára hmm, kájọsọ. ẹni tí mo gbà lálejò lónìí <laughs> ọlọ́niyọ̀ Florence ọmọ ológo. olóòtú ẹ ṣé orin yìí inú oyún lẹ̀ ti ń kọ́ bọ̀ ni báwo ni ìrìn àjò yín ṣe wá ba orin ọmọ olúwo nìyín abẹ́ kan school ni ṣó bá ìwé dé ẹ bá yànnà náà díẹ̀díẹ̀. kò bá ìwé dé o a bẹ̀rẹ̀ orin yìí náà nígbà tá a wà lẹ́yìn. ẹ kàwé rárá. mo mo kàwé but orin yìí kò ń ṣòro ni mo ọmọ mi ò lọ ka music. ẹ jámu láti ìlú tá a ti bí gbọ̀ngbọ̀n wa. ni orúkọ mi ni ọlọ́niyọ̀ Florence ọmọ Mr and Mrs Wati láti ìlú Ìsàn Lómàkùtù ìsẹ̀dó bẹ́ẹ̀ni ìsọlùmàkùtù kogi state ìsọlùmàkùtù ìsọlùmàkùtù. ẹ kí wọn nílùú sọlùmàkùtù. ẹ okun ọ̀nìnà ẹ̀sẹ̀ àlàáfíà ẹ̀sẹ̀. ẹ mo kí hmm. ìyan ike wà ní òye jàre <laughs> ìyan ọmọ òye ọkárẹ o sí àlàáfíà nìyí náà wá sí ìjìyàn lóró ìjìyàn sí ìjìyàn lóró lẹ́wọ̀n. ẹ tẹ ẹ bá wọ ìlú tẹ bá wọ inú ìlú wa lọ tó ń pè ní ìsọlùmàkùtù tẹ́ẹ̀kan béèrè Florence ọmọ Mr and Mrs Wati wọ́n máa kọ́kọ́ béèrè pé ah ṣé àwọn tí wọ́n máa ń kọrin dáadáa yẹn ah àwọn òbí mi méjèèjì olórin náà ni wọ́n. olórin ni wọ́n ẹ kí ṣe orin lẹ́yìn kan school. mi ò kàwé orin ní school ẹ eh. iṣẹ́ ò lè ṣe. Eh, ìgbà tí mo wà yunifásitì mi mo I read zoology ni mo kà ń bá but èmi kàn láìkì orin kíkọ láti ìgbà ìwé mi wá. Like ìgbà tí mo wà ní campus ìgbà yẹn náà mo wà ní choir kódà mo jẹ ọ̀gá akọrin wọn kàn láìkì ní Kogi State University ni mo ti graduate àyẹ̀gbá. àbí soko ogun soko law school lóko. <laughs> èmi náà kọ Ọlọ́run ni bàbá. ẹ̀yin kọ́ Ọlọ́run ni. <laughs> so ìgbà tí aṣáàrìnrìn àjò wa dé ìlú Èkó ìgbéyàwó náà ló gbé wa dé ìlú yìí Hmm. tá a fi dèrò kí nílẹ̀ tẹ̀lé wá sẹ́kọ̀ọ́ ó lágbára ti padà wá yé mi. a gbọ́dọ̀ wà ní kútu wenji kọ́kọ́ wà ní káfàǹtà bẹ́ẹ̀ ni hmm. torí àwa láìkì ọkọ wa gan. ẹ láìkì hmm. ọkọ yín gan ah, èmi ni mi láìkì ah, ìyàwó mi mo fẹ́ràn ìyàwó mi gan. <laughs> ẹ láìkì wọn jù. Eh, eh. so um, báwo lorin ṣe wá bẹ̀rẹ̀ ó wá di pé orin lèmi gbà mọ́ yín báwo lorin ṣe wọ̀ ìgbà tí mo wà ìgbà tí mo dé Èkó ìṣá mo wà mo jẹ́ akọrin ní ìjọ tí mò ń lọ so ó kàn tó àsìkò kan ní èmi mo kàn gba ìpè yẹn torí ìpè ni. ṣé ò lè ṣe tẹ́lẹ̀. mo ṣiṣẹ́ ní nepa office rí náà mo ṣiṣẹ́ ní báǹkì rí ah, ah, mo ti ì rí lẹ́kọ̀ọ́ yìí mo tajà rí. ẹ̀dọ́ ẹ̀ṣẹ́ nepa ẹ má bínú mo tí ń dóde nepa ẹ jọ nígbà tí ẹ bá mú tẹ bá fẹ́ pa iná àdúgbò kan kí ló máa ń ṣe kí ni <laughs> ó ní àwọn nǹkan táwa máa ń. èpè náà làwọn èèyàn máa ń ṣe kò dẹ̀ kí èpè láwọn máa gbìnrín. ẹ̀yin oh, eh. náà mọ̀ pé máa ń ṣépè. Ah, mo mọ̀ mo mọ̀ dáadáa ah, tó bá mú náà lọ bá ah, kí ló ń ṣàwọn nípa lẹ́yìn. àìgbọ́ <laughs> burú lẹ́nu. ó dà ó dà ó dà ó dà ṣùgbọ́n àwọn náà ló máa sọ pé ah yóò dáa fún yẹ̀yìn nepa ẹ̀ tán bá múná dé báyìí ẹ máa gbọ́ up nepa ah wo kò ní bàjẹ́ fún yín so ẹnu tó fi ń pariwo èpè yẹn náà náà fi ń súre so kò ń mú wa rárá. kò ń mú yín àdúgbò so ẹ já padà sọ́dọ̀ orin yìí orin yẹn hmm, ẹni pè mí. mo gba ìpè yẹn náà ní time corona yẹn ah, ọlọ́run ló pè mí o. bó ló ṣe pè yín gbọ̀ngàn. Hmm ẹ mọ̀ kíyàn kan jókòó kó kàn déédéé gbọ́ ohùn ọjọ́ ìní mo mọ̀ pé yes ọlọ́run máa ń báyàn sọ̀rọ̀ ẹ gbóhùn hmm. báwo ló ṣe sọ ah. ṣé bass ló fi sọ̀rọ̀ ni àbí treble. ah gbogbo ẹ ló fi sọ̀rọ̀. ọyá mo rò. <laughs> mo kàn receive ẹ mọ̀ ẹ mọ̀ pé ìran oríṣiríṣi ló máa ń wáyé sí ayé ọmọ èèyàn ẹlòmíì máa ẹ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo kàn fi ń sọ bẹ́ẹ̀ náà ẹlòmíì á rí ìran ẹlòmíì á gbọ́ ohùn ṣó ti yé yín. kí ni ẹ̀yin gbọ́. èmi gbọ́ ohùn yẹn ni pé. báwo ló ṣe sọ. So? ah ọ̀nà ẹ lọ́nà orin yìí o ọ̀nà ẹ lọ́nà orin yìí o lèmi ń gbọ́ pé láti gbọ́ ọkàn láti gbọ́ ọkàn là. ọ̀nà ẹ ní ọ̀nà ẹ gbọ́nà ká lèmi ní ohun ọlọ́run pé Florence mm. Florence gbọ́ bí olùgbàlà rẹ ti ń pè ọ́. bẹ́ẹ̀ náà ni. ọ̀nà rẹ ni ọ̀nà orin yìí o. ẹgẹ́tẹ̀ ẹgẹ́tẹ̀ ẹgẹ́tẹ̀. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ni ohun base torí inú fíìmù ohun base ọlọ́run àfi sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ tírẹ́bùrì àbí kọ́kọ́ alẹ́ ti gẹ̀ẹ́tì ẹ̀ jù. <laughs> kí wàá lóníkà yìí wọ́n máa so gospel ni gospel music tí n bá lọ anywhere lọ kọrin ẹlẹ́rìí kí n kọrin ayé ìwọ̀n tí wọ́n bá pè mí fún patí. orin èwo lórin ayé èwo lórin. èmi máa ń wò pé àwọn orin míì wà bíi ṣe mọ̀ àwọn orin mi wà bí ìsọkúsọ kó má tiẹ̀ lọ sí ọ̀nà ọlọ́run rárá. àwọn orin mi wà tí èyí ṣe orin gospel tí ì sì ṣe orin ìsọkúsọ àì máa yànnà náà yẹn tó lórí ètò ìgbẹ́ apá nǹkan olórin ayé nǹkan orin ẹ̀mí. ẹ n táwọn ọ̀rọ̀ máa ń sọ ń gbòòrò náà ni. wọ́n máa ń sọ ń gbòòrò mm. bó ṣe yé ẹ̀yìn sí bó ṣe yé mi náà sí àmọ̀ tún yẹn lẹ́tà wọ́n wá pè yín pé kẹ́ ẹ máa kọ orin ìpè ló jẹ́ fún yín ẹ gbọ́ òun yẹn òun bá wípé orin yìí ò ọ̀nà rẹ nìyí kí ló ní káyọ̀ ọmọ forin ti ń ṣe. orin orin tí bí ọlọ́run ṣe pè mí tèmi mọ̀ hmm. ni pé láti gba ọkàn là. orin láti gba ọkàn là orin láti gba ọkàn mélòó láti kọ láti tú àwọn ènìyàn sílẹ̀ kúrò nínú ìdè mélòó láti kọ ńgbà rẹ ti bẹ̀rẹ̀. ah mo ti mo ó ti lọ bíi méjì náà. ẹ kọ orin láti gba ọkàn ẹ kọ orin kó gba ọkàn mi làbẹ́ ṣe wà. ah bó ṣe kan náà kò kí n kàn kọ ẹni orin oore tó máa gba ọkàn mi là kàgbá wípé ẹlẹ́ṣẹ̀ ni mí ara mi kún fẹ́ gbin ọlọ́run kì í rí ẹlẹ́ṣẹ̀ sojú eh, ojú ró mi o. ẹ̀yin máa fẹ́ kọrin gbàmílà torí pé ẹ̀gbìn bá a lára tèmi. ẹlẹ́ṣẹ̀ yí padà èṣe tí ẹ ò fi kú yẹn mi o. ẹlẹ́dàá yìí ń èṣe tí ẹ ò fi kú. irú àwọn orin báyìí a máa pe ọkàn asáko wálé. olùgbàlà mi pé mo gbọ́ tó olùgbàlà mi pé mo gbọ́ olùgbàlà mi gbàgbé lẹ́bù rẹ̀ tẹ́lẹ̀ mi. ó bà mí ẹ ti kọrin ẹ ti kí mi lọ́kàn padà ó kọ pé kẹ máa kọrin tó máa yíyàn lọ́kọ̀ padà so tí a bá rí yín tẹ́ bá padà kọ nǹkan tó yàtọ̀ sílẹ̀ lọ́la kì í ṣe tọ́lọ́run ran yín nìyẹn hmm. orí ètò kájọ sọ́lẹ̀ wa yìí o gbogbo àgbáyé ló ń wò yín o àtàbàtúbú ló wà lẹ́gbẹ̀ẹ́ yín o ọ̀rọ̀ ara mi yé mi ti yín yé yín pé tá a bá rí yín tẹ́ bá kọ nǹkan míì tó yàtọ̀ sílẹ̀ kì í ṣe nǹkan tí ọlọ́run ran yín. kò lè sí torí ọkàn mi ò pín sí méjì rárá. mo fẹ́ bèèrè kankan ẹ mẹ́nuba ọ̀rọ̀ ọkọ yín lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni ìyàwó náà kọ sí iṣẹ́ yìí pẹ̀lú yìí. ah ṣe rí ọkọ tèmi ò digbí ló dúró lẹ́yìn mi lẹ́yìn ọlọ́run. wọ́n máa ń tẹ̀lé yín lọ àwọn shows. wọ́n máa ń tẹ̀lé mi dáadáa. wọ́n máa ń wo fóònù yín. yes of course wọ́n máa ń wo fóònù mi mi ò dẹ̀ wọn bá nǹkan míì tó tí ò ṣe pàdé meanwhile wo fóònù wo fóònù gan ò rí lè kọ́ mọ́ láàrin ìgbéyàwó wa. pé ẹ ṣábà wo fóònù rà torí bẹ́ẹ̀ ni kò kò wọ́pọ̀ pé àrántí fóònù. torí láti mm. foundation marriage wa. Uh, ah, mobile phone ni mo ń lo tèmi òun ló tiẹ̀ ó wà personal. sí olúkúlùkù kì í ṣe kó báyà pé àìbára ẹni gbọ́ bẹ́ẹ̀ ni mm. èmi náà ò dẹ̀ kí n gbé fóònù wọn bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n mọ ibi tí mo wà. ọmọ ìwé wà lórí ìtajọsọ. so wọ́n mọ̀ pé ibi tí n bá lọ ni mo máa ń lọ ọkọ mi ò ń bọ́dà láti bẹ̀ mí lọ́wọ́ wò nítorí èèyàn bíi ọlọ́run ni wọ́n. ẹ kọrin ìfẹ́ kan fún dádì wa lẹ̀ mo láìkọ mo láìkọ kọ yín ẹ kọrin ìfẹ́ kan fún wọn. Ah! onítẹ́ni kankan ò tí ì gbọ́ orin ni o ó yá ó yá ó yá ẹ má jọ ah, ẹ mú lórí ni. Ah. onítẹ́ni kan ò tí ì gbọ́ rí orin pọ̀ lẹ́nu. ẹ kọ̀ọ̀kan. Tèmítọ́pẹ́ ọkọ ọmọ ológo. Oh mo dúpẹ́ bó o ṣe ń sìn mí lọ ah. o ò ní kú léwe ẹ̀mí rẹ̀ á gùn o ò ní kọsẹ̀ lọ́nà rárá a máa jèrè ọlọ́run ní iṣẹ́ yìí máa gbé wa délùú òyìnbó mi ò ní gbéraga sí ọ rárá o ìlérí ni ìlérí ni. ó káre ọkọ Florence ó ṣe o ibi tó ti ń wò mí. ẹ ga aláyọ̀. wà á pẹ́ fún mi wà á gbógbógbó wà á tọ́. àmín aláyọ̀ sẹ́yìn hmm. náà ń gbàdúrà sẹ́yìn náà ń kọrin fún mi ẹ̀yin ò mọrin kọ ká má pa aláyọ̀ ẹ̀yin ò <laughs> aláyọ̀ ẹ̀rọ bínú ya bíi jìdúró ọlọ́run má bínú pé mo tún àṣírí yìí bẹ̀ ẹ̀mọ̀ ẹ̀yin náà pé ẹ̀ ló ń orin ló ti yẹ <laughs> táyé máa bá yín kọ́ kẹ́ni máa bá yín kẹ́ni máa gbé. <laughs> táyé ń kọrin kẹ́ni kọrin so ẹ má bínú ẹ má bínú a máa bí ń ṣàwàdà ní ọbẹ̀ ká máa pẹ́ between me and you ẹ̀ mọ́ ṣọkọ yín náà ń kọrin. akọ ah, mi ń kọrin kódà àwọn ọmọ instrument play. aláyọ̀ ẹ má bínú máa kọ́ yín ní parara àti nkùnrán. aláyọ̀ má bínú náà àwọn ah, ṣàtìlẹ́yìn fún yín lágbára gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ dúró ti ìyàwó yín tó ń ṣiṣẹ́ yìí mo respect yín gan honestly lórí ètò màmá gbé fún wọn gbogbo ọkùnrin tó support ìyàwó ẹ̀ kó kọrin èmi máa ń sọ pé ìyàwó mi ò lè kọrin kì í ṣe fún anything torí mo iṣẹ́ wa níṣe pẹ̀lú ìjáde níbi ò lè rìn gbára gbòòrò lọ kó ọ̀nà ó lè mí ṣe ohun tí mo sì fẹ́ lọ́nà fún mi o káwọn àpàrọ̀ tara wa jẹ so gbogbo ẹ̀yin okòrò mo gbé fún yín ṣé wàá rí gbogbo ẹ̀yin obìnrin náà tó yẹ pé iṣẹ́ ìlọ́kọ yín ṣe ṣé ẹ ti ẹ̀ rí èmi èmi aláyọ̀ mo kí ọ mo kí ọ o kú ọmọ ṣe <laughs> mi ni wàá yín tì ohun ah! mi kí n béèrè ìbéèrè kan sí ṣùgbọ́n àkókò ò bẹ́ẹ̀ bá wa ṣọ̀rẹ́ mo sì máa gbé yín wálẹ̀ kan sí i ẹ máa tún kankan sọ lórí ètò ẹ ẹ máa wá ṣé tẹ bá wá níjọ mi ṣé orin yẹn máa kọ àbọkọ yín lè máa choose tọ́ba ní kẹ́ choose ìkànnì méjèèjì. tọ́ba ní kí n choose ìkànnì méjèèjì. nínú ọkọ yín àti orin. ah ẹ wo a máa padà sọ. a máa padà sọ eléyìí máa ti lọ sí yàrá tí a máa ti lọ tọ́jú wọn kàn jẹyàn ọ̀nà jẹyàn nìsanlú kàn jẹyàn ọ̀sẹ̀lú fún ọ ní ògùrọ̀ òwòye mu mo jẹ́ wá ti jẹyàn tán tá a jó tán tá a jó tá a jó tá a jó a tún padà bọ̀ lórí ètò ẹ̀jẹ̀ lọ́fẹ́ sọ̀rọ̀ àjò ìjó yẹn ń gùn mi fẹ́ jó I wanna dance ibi àwìn gangan gan ládé yìí o hmm, kájọ sọ́lẹ̀ tó tẹ́lẹ̀ yìí ètò ńkájọsọ bẹ́ẹ̀ tí ẹ bá wa bẹ̀rẹ̀ ètò kájọsọ rẹ̀ àwọn tí mò ń gbà lálejò lóríṣiríṣi àwọn amúlùdùn entertainers yàtọ̀ sí àwọn amúlùdùn àwọn tó jẹ́ tó ní nǹkan kan pàtàkì tí wọ́n ṣe láwùjọ tàbí tí omi ọgbọ́n ń lámù wọn tá a lè bù múnú ẹ̀ tó bá ní nǹkan kan tó ń ṣe tó jẹ́ pé òfin ṣọmọ aráyé lóore má gbé wá sórí ètò yìí àjọsọ àkọ́ ẹ̀kọ́ lára ẹ̀ ẹni tí mo gbà lálejò lónìí mm, abilékọ ni wọn lórí ẹ̀mí ni wọn ọlọ́ni iyọ̀ Florence ogbà ayé mọ̀ wọ́n sí ọmọ ológo fẹ́yìn tẹ́ bá wa bẹ̀rẹ̀ a ti sọ púpọ̀ lọ́rọ̀ ṣùgbọ́n ibi tó kù ìgangangangan àṣìlè mú kankan bẹ́ẹ̀ abala yìí abala ẹ̀ ń bá láyà ẹ jẹ́ kán mọ̀ pé ẹ láyà. èmi gan láyà. má. bẹ́ẹ̀ni mo láyà bẹ́ẹ̀ni. ó lè darí lójú Ọlọ́run kó ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ni. Ọlọ́run kó ràn yín lọ́wọ́. ọmọ olúwo lè pera yín. ọmọ ìsanlú ni mí. ìsanlú. ìsanlú makutu Kogi State. sẹ́rí bàkútù àbí lẹ́pẹ́. níbi tí àwọn ọlọ́gbọ́n ènìyàn tẹ̀dó sí. ibi tí àwọn ọlọ́gbọ́n ènìyàn tẹ̀dó sí. àwọn àwọn tó kàwé àwọn gbajúmọ̀ ibẹ̀ lẹ ti máa rí. ọ̀ bẹ́ẹ̀ rọ̀ lọ́n báyìí àwọn gbà àwọn àwọn àwọn gbajúmọ̀ àwọn gbajúgbajà ṣeré abala ń bá láyà lélẹ́yìí ẹ̀rẹ̀ sọ pé ẹ láyà gan ẹ̀rẹ̀ kàwé káwọ̀ wò ó wà láfíà yín ní ká ẹ fi ro ìbéèrè yìí gbòjògbòjò ẹ kọ́kọ́ mú ìbéèrè nọ́mbà wà ń bí tẹ́ ẹ fẹ́ sọ sí. orí mi kò sí mi lọ. Ah, ẹlẹ́dàá yín máa sì í ah, lọ. <laughs> Eh, ọmọ ológo bí táwọn ọlọ́gbọ́n èèyàn wà. ẹ parí òwe a kì í bá ní tàn. káfani nítàn yẹn. ẹ sọ̀rọ̀ sókè àbí òun. a kì í bá ní tàn káfani nítàn yẹn. kí ló ń jẹ́ ìtàn kí ló ń jẹ́ ìtàn kí ló ń jẹ́ ká bá ní tàn. Ah, ká ká relate mọ́yàn ká súnmọ́yàn pẹ́kípẹ́kí. pẹ́kípẹ́kí. Hmm. ewé ni pé ká fani nítan ya kí i don't understand báwo ló ṣe yé yín sí i don't understand. ẹbí pé èèyàn kì í báyọ̀ tán náà kí àṣejù kó wá wò náà. ká ṣejù wá wò ó tí mo fẹ́ ẹ padà fún ayẹyẹ tẹ. a kì í bá ní tan ká fani nítan ya torí pé a wá súnmọ́ ara wa kó a máa bẹ́ kó a máa fẹ́ gbogbo nǹkan ló fẹ́ mọ̀ nípa mi wo máa shine blocking àjọ ń charge fine ó ṣe high mo dá ẹ lóhùn wọ́n á fẹ́ máa kọjá ààyè ẹ wá. owó yẹn dáa àkìbá ní <laughs> kàfàní tán ya ẹ mú béèrè kejì ẹ̀yin tètè wọ ẹ tètè gbé mi wá bala àti ṣé wá. Ah, ah. nínú àwọn àgbà olórin ẹ̀mí nínú àwọn àgbà olórin ẹ̀mí báyìí báyìí báyìí ta ni ẹ gbàdúrà pé tẹ́yìn náà bá dàgbà tẹ́yìn náà bá dàgbà bó ṣe rí fún ẹni yẹn gangan gangan bẹ́ẹ̀ lè ṣe fẹ́ kó rí fẹ́yìn náà hmm. nínú àwọn àgbà olórin ẹ̀mí tá a mọ̀ báyìí báyìí bí ọjọ́ ogbó wọn ṣe rí. màmá mi màmá bọ́lá rẹ̀. ó ṣe ayé pé gbogbo. Ah, torí wọ́n jẹ́ olùkọ́ṣe ẹni téèyàn ń wò tó jẹ́ bíi pé olùkọ́ṣe rere ni wọ́n àbí aṣáájú aṣíwájú rere àwọn aṣáájú aṣíwájú rere ni wọ́n. tí hmm, ṣe olùkọ́ṣẹ́ ẹ̀yin ẹ̀ fi wọ́n wà olùkọ́ṣẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hmm. àwa ń wò wọ́n láti kọ́ ẹ̀kọ́ lára wọn torí ẹni téèyàn ń wò téèyàn fi ọjọ́ ọ̀la ẹ̀ tọrọ ni wọ́n. tẹ́ ń fi ọjọ́ ọ̀la hmm. wọn tọrọ. màmá bọ́lá rẹ̀ ẹ̀ ní dàgbà yá. àmín jésù. màámi ń máa fún abẹ́ tẹ́ ẹ bá dàgbà dàgbà dàgbà tẹ́ ẹ ti darúgbó wòlíì olórin hmm, àwa ọmọ rere náà la gbẹ̀yìn yín lágbára ọlọ́run gbígba olórin ẹ̀mí wá sẹ́gbẹ́ mi níjọ́ tí mo ti ń ṣe ètò láyé ẹni tí mo gbọ́n máa ń dárúkọ jù màmá bọ́lá rẹ̀ àwa ìwé ìwòye tá a wá ń kọ́ àwa tá a ṣe wá ń fifties wa tá a wá ń forties wa tá a wá ń thirties wa bó o la ṣe ń ṣe báyìí ṣáwọn èèyàn fọlá wa tọrọ lọ́la àwọn tí ń súnmọ́ ọ yìí àyípadà tiẹ̀ ti ń wà díẹ̀díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni fáwọn àgbàlagbà olórin kan wọ́n ti ń kó àwọn ìwé ìsìn mọ́ra ní nǹkan tí èmi wò pé ó yẹ kó ti máa ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tá à kí ń rí mọ́ wọn tẹ́lẹ̀ bóò ló ṣe ń ṣe òní ló máa júwe bọ́lá ṣe máa rí o ṣe ra àwọn tẹ́ ẹ̀ fojú bí ń tí ń wò lónìí ibi tẹ́ ẹ̀ ti bá wọn lọ́la yóò ṣẹ̀rù bẹ̀yìn gan hmm. ẹ̀ẹ́n o kí ni wọ́n fẹ́ sọ ń pa tiẹ̀ kó Pere. ẹ ló lórin dáàdi yín ṣé pásítọ̀ ni wọ́n ni. wọ́n ṣe pásítọ̀ in fact olùkọ́ni ni wọ́n. tíṣà. Mm, but wọ́n ti rìtáyà. tíṣà tíṣà ló kọ́ mi lè yẹn wọ́n ní a ah, ajá wọ́n ní bí bàtà wọ́n ní dí dòye. ìbéèrè tí ẹ mú yìí. Hmm ó ga díẹ̀ o. Ah, ẹja àyẹ̀wò. ojú fẹ́ tu o. láì mọ̀ fún àwọn obìnrin ṣé ẹ ti yọ jáde rí tí wọ́n mọ ibi tẹ́ lọ. ah mi mi yọ jáde rí o. wọ́n parọ́. mi yọ jáde rí. láàrin mi àti. mo lè sọ dáadáa. <laughs> àti fúlọ̀fúlọ̀ eh, láàrin mi àti ọ̀yàgbà eh. tí àwọn bọ̀dà yọ wá kó tó di pé ẹ̀yìn ìṣètè wọn àwọn èèyàn ò lè gbọ́ wọn ní gbọ́ nǹkan tá à ń sọ yìí pẹ̀ kàn yọ jáde pẹ̀yẹ parọ́ pẹ̀ ń lọ. ìyọ mm, mm, mm, jáde rí mo sì rántí ìgbà èwe mi dáadáa mi ìyọ jáde rí. ẹ mú béèrè mi. ẹ ẹ ṣe. àti ẹtì dà sírọ́ọ̀fù ẹ mú béèrè mi kakú òǹbí ilé ìyọ jáde rí. ìyọ jáde rí torí disciplinary ni àwọn pẹ́rẹ́ǹtì wa so àwa gan ò díẹ̀. Ah, ah, ah, eléyìí ṣe kíní díẹ̀ o ìgbà wo ni wọ́n kọ́kọ́ bírèkì àti irin tó já yín kulẹ̀. wọ́n já mi kulẹ̀. ẹ má parọ́ tẹ́ ẹ kọ́kọ́ rí ìjákulẹ̀ tó bírèkì àti yín ọkùnrin tó kùnrin bírèkì àti yín. ah ẹ má bínú kò mi ò experience ẹ̀ rí mi lè má sọ kíní ìfáwọn èèyàn pé tó bá ní ọkùnrin jíù tèèyàn àbí ó chí tèèyàn mi ò experience irú nǹkan báyẹn rí torí mi ò tiẹ̀ jẹ́ nìkan tí mo fi gbogbo ara nífẹ̀ẹ́ ọkùnrin láti ìgbà tí mo ti wà ní. ẹ nífẹ̀ẹ́ ọkọ yín báyìí. mo nífẹ̀ẹ́ ọkọ mi dáadáa bọ̀ mi ò ìgbà tí mo sì wà ní sisi dáadáa mi ò mi ò mi ò ṣe ṣọṣọṣọ káàkiri mi ti darúgbó sísí náà sí ni mi bọ̀ ìgbà tí mo ṣì wà ní ọ̀dọ́ tí mi ti tí mi ò tí ì lọ́kọ. ok tẹ́ ẹ tí ì lọ́kọ à ń sọ̀rọ̀ káwọn là á. ẹ à ń là á náà ni ọ̀hún tí break heart tèmi rí ọkọ mi dẹ̀ ni kò lè break heart mi. wọn ò tiẹ̀ wá ní break ẹ̀ lágbára Ọlọ́run béèyàn kan ronú báyìí pé kí wọ́n break heart ọkọ ní àná ní agbára Ọlọ́run èmi ò ṣépè o <laughs> ṣùgbọ́n bó ti fẹ́ kórí fún yín kórí fún fúnra ẹ̀ bẹ́ẹ̀ náà ni <laughs> <laughs> ẹ mú bèrè kàn sí ẹ mú bèrè kàn sí kákó mi olùwàjò jẹ olùwàjò níṣe pẹ̀lú òwe olùwàjò níṣe pẹ̀lú òwe. Ah, ṣe rí i pé ọlọ́run sì mí wá bí báyìí. wà á ga ọ. ga. talento ẹ pé ní ìfẹ́ ìkọ̀kọ̀ sí hmm. ẹni àkọ́kọ́ tẹ kọ́kọ́ ní ìfẹ́ ìkọ̀kọ̀ sí tẹ́ni ọ̀dẹ̀ mọ̀ wọ́n pe kí ni ẹni crush ẹni ẹ lè má mọ̀ pé èèyàn kọ́ dẹ̀ wà tó fọ́ fóun o Mm. ẹ mọ̀ ẹ mọ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ta lẹ nìyẹn. ẹ mọ̀ pé ibi tá a ti wà á kì í parọ́ níbí. bẹ́ẹ̀ náà kì í parọ́. so ó ṣẹlẹ̀ ẹlẹ́rara ni gbogbo wa ó ti ṣẹlẹ̀ rí. tẹ pé ẹ kàn ẹ kàn ẹ kàn. mo kàn rẹ nìyẹn mo kàn láìkẹ. kì í ṣe bóyá nǹkan kan mi wà tá a jẹ́ kó ẹ kàn. ẹ eh, mo kàn láìkẹ ó máa ó ṣẹlẹ̀ dáadáa. ó ṣẹlẹ̀ ta lẹ nìyẹn. ẹ eh, ayé ìgbà táwa wà ní yunifásitì nìyẹn ti ṣẹlẹ̀ dáadáa. ta lẹ nìyẹn. ẹ eh, orúkọ ẹni yẹn Sọjí Àlàó lórúkọ. Sọjí Àlàó ọmọ ilé wọlé ọmọ ìlú yín ni wọ́n. wọ́n ṣe ọmọ ìlú mi o ó kàn jẹ́ schoolmate mi náà. nígbà yẹn mo kàn rí mo ah kàn láì. àwọn sáyé sọ̀jẹ́ sọ̀jẹ́ àrà o. láìpẹ́ ni bò kò sí ìwọ̀n kan. ó fọ́ bu yín ọlọ́run ó fọ́ bu yín ọlọ́run àwọn kò sọ yí lọ́mọ ní ọlọ́run báyà ilé tí wọ́n pọ̀ báyà ilé bá kọ́kọ́ break out oh, <laughs> ọlọ́run fẹ́ kí n ní heartbreak yẹn náà ni ò jẹ́ kí kankan wáyé. ní o ṣe jẹ́ kí ah, ẹ ẹ jọ gbogbo ọ bá fọ́ fún mi reach out to me o o lè fẹ́ fowó fọ́ fún mi ìsìn kó máa kó ń bẹ̀rù o lè fẹ́ fún mi ní mọ́tò ní ìsìn kó máa kó ń bẹ̀rù fọ́ fún mi sọ fún mi wá sórí péèjì mi pè mí àtàbàtú mo fọ́ fún ẹ ọlọ́mú láì bó ṣe máa ṣe i want to bless you bless me pẹ̀lú fífọ́ yẹn ni o má kàn máa sọ rubbish fún mi owó ló bá dé. owó fífọ tèmi bá dé o fún mi nílẹ̀ fún mi nílé fún mi nílé fún mi ní mọ́tò owó gate fọmọ mi scholarship kó wa jáde kó ń lu òfò nìyẹn àwọn fífọ́ tèmi gbàdúrà ní í sìn àwọn fífọ́ akàn láìkì yín aṣọ máa ń fìtì yín àti iṣẹ́ mélòó ló ti rà wá. Hmm, lórí irọ́. ìgbà míì kì í ṣe lórí irọ́ o hmm. àwọn míì máa ń ṣe àwọn kan dẹ̀ ní lọ́kàn tí kò tí sàgbára láti ṣe honestly mo ti nídìí iṣẹ́ mo ti rí oríṣiríṣi gan o tí bá sọ nǹkan mẹ́rin ní believe anyway tí má pè yín jọ mi ṣe máa wá bíbá. ah lórí eré ni sà. ẹ ṣọ bẹ́ẹ̀ ni ẹ ṣọ. ó máa wá. ok ẹ̀yin náà wò pé ọkọ yín ò break àti yín rí ẹnìkan ò break àti yín rí ó support yín àwọn kan àwọn kan lórí ọ̀fẹ́ yẹn wọ́n fẹ́ fi ń ṣe mẹ́ńtọ̀ wọ́n fẹ́ máa bá yín sọ̀rọ̀ ṣé wà lórí facebook. wọ́n wà lórí facebook. wọ́n lè bá yín sọ̀rọ̀ ẹ wà lórí instagram náà ẹ jọ bá ń sọ fún ìjọ wọ́n wà nílé. ẹ tẹ bá fẹ́ kàn sí mi lórí facebook mi florence daniel ni lórí facebook lórí tiktok mi díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ ológo forever. florence daniel lórí facebook ẹ bá ń dà tẹ̀lé wọn báyẹn lórí. lórí tiktok mi ọmọ ológo forever. ọmọ ológo forever lórí tiktok mm-hmm. lórí instagram ńkọ́. lórí instagram ẹ máa bá ọmọ ológo ńbẹ. ọmọ ológo lórí instagram wọ́n fi máa bá yín sọ̀rọ̀ ẹ máa mẹ́ńtọ̀ wọn àbí. ṣé ẹ ti rí reason tí mo sọ pé ẹ ní láti bá mi dá sí ètò yìí sìn no mi lè dágbé ẹrù ewu wò wọ́n gba àwọn ìbéèrè kọ̀ọ̀kan sí ó yẹ kán mú nǹkan kan ládàá lọ sí kogi kogi náà ti wá bíbà. ṣé ẹ ti rí pé àwọn ọ̀jọ̀gbọ́n wà nílùú wa báyìí. ẹ bẹ̀rẹ̀ àwọn tó kàwé dáadáa. ẹ ṣe ẹ ti rí pé ó yẹ kán mú nǹkan kan lọ lébi ẹ̀bùn ẹ bá ń kó ẹ̀bùn wá sórí ókè mò ń bẹ̀ yín Tabatúbú mò ń bẹ̀ yín yàtọ̀ sí yẹn ẹ wá bá mi ṣe ìgbọ̀nwó ètò yìí pàápàá jùlọ abala yìí kó lè dùn fún yín kó lè dùn fún èmi náà jù báyìí lọ ẹ bá mi sọ̀rọ̀ lórí Facebook mi Ọláyímíkà Babs ẹ bá mi sọ̀rọ̀ lórí Instagram mi Àtàbàtúbú àti àbí àtò èjì hóbi ìwà Àtàbàtúbú tiktok Àtàbàtúbú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní kẹfì bá mi sọ̀rọ̀ ó ní ọ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣé gbogbo ẹ̀yin tátújọ látọ̀sẹ̀ yìí tá ẹjọ́ bá ń kó jẹ mí máa ní sùn ayé yín máa ní bàjẹ́ ẹ wò ó ṣẹ́ẹ́rì bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ sùn lálẹ́ yìí ẹ ní tójú oorun dójú kú ẹ ní ti pọ̀ aládépọ̀ àìsàn ẹni bá fibi lé yín ẹni bá fibi lé mi tó bá ní pé torí tí lòun máa ṣe fò lálẹ́ yìí kó jábọ́ ẹni bá kàn rí yín tó kàn dẹ̀ ń bínú àwọn kan kàn máa bínú yín for nothing tó bá bínú èmi mi ká ọmọ fọgá kó ṣe ara ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ gbọ́wọ́ tiẹ̀ sókè òfin náà rẹ̀ náà kó ṣera ẹ̀ ẹni tó bá ti wá rí mi tó ń dunnú ìbànújẹ́ ò ní tọ́ sí rẹ̀ níbẹ̀ ẹni bá ti rí ẹ̀yin náà tó ń dunnú ẹkún ò ní tọ́ sí rẹ̀ níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ní lọ́kàn láti ràn mí lọ́wọ́ láti sọ̀pọ́ọ̀tì ètò yìí láti túbọ̀ máa wo ètò yìí tẹ́tún sọ fáwọn èèyàn pé máa wo ètò yìí ẹ lọ kọ́gbọ́n ń bẹ̀ lágbára Ọlọ́run ayé yín ò dẹ̀ ní bàjẹ́ títí dìgbà tí máa tu rí yín ẹni tó ń fojú bí ń tí ń wò lónìí ó lè jẹ́ pé òun ló máa padà ràn ẹ́ lọ́wọ́ lọ́la o a kì í ti bi orúkọ ká mo lówó lọ́la a kì í ti bi àpèjẹ́ ká mọ tálákà lágbà o ọlọ́run ọba dániwáyé nìkan ló lè júwe àkùkọ nínú ẹ̀yìn báwo ló ṣe ń hùwà sẹ́ni tó ń tẹ̀lé ọ ẹni tó jọmọṣẹ́ lábẹ́ ẹ lónìí irú ìwà wo ló ń hù sí ẹ ó mọlá ẹ o kó máa rókì lọ́kàn ẹ̀ ẹ jẹ́ ń fi ẹlẹ̀ pẹ̀lú yẹn lẹ́nìí sùn kúwọ̀ náà rówó ẹ lọ sùn lọ tí mo sọ gbẹ̀yẹn ronú ronú lé lórí ronú ronú lé lórí ìwọ mo bá sọ̀rọ̀ náà ó yẹ náà kò dàrọ̀ ẹ yẹ kí n lọ sọ́gbọ́n òkun kí n lọ sùn ìwòye straight mo wà báyìí ẹ jẹ́ máa lọ kí n lọ sùn ó dàrọ̀ mo mọ̀ pé ẹ̀fẹ́ fi mí lẹ̀ ó dàrọ̀ ó kẹ́ ẹ lọ sùn ẹ sùn mọ́ mọ́mì ẹ sùn mọ́ mọ́mì ó dàrọ̀.